gbọ̀ngàn ni pé yàtọ̀ sí pé a parọ́ àti pa sòótọ́ àti pa tó wá parọ́ àwa fẹ́ sọ pé o èèmọ̀ yìí nìkan o a máa lé gbogbo ayé lẹ́yìn ẹ̀ wọ́n gbúdọ̀ rí bí èèyàn burúkú ni ọmọ yẹn ni kẹ́ ẹ dáàbò ọmọ yẹn ni kẹ́ ẹ rọ́ọ̀ṣì ẹ̀ ọmọ yẹn ni kẹ́ ẹ lé ẹ̀ lé mi o wàhálà if I keep quiet today ó ní reason o tó bá dàbí irú ẹ̀ kàn ní wáṣọ analysis nǹkan kan sẹ̀ kọ̀ọ̀kan síbi tí màá wáṣọ analysis ẹ̀ ló máa bá desk ohun ò tán bẹ́ẹ̀ o ọlọ́run má gbóhùn lẹ́nu mi àmọ́ torí àwọn kan torí àwọn èèyàn àwọn èèyàn bí èèyàn àwọn ẹni bí ẹni àwọn alálùbáríkà ẹ̀dá àwọn kan ṣe tán pé ṣán rò pé wọ́n gbá èèyàn lọ́wọ́ ẹ̀ dán nǹkan tí mo sọ fún ẹ wò kó o rò bóyá rere lolúwa dán wò sí ẹ tọ́dẹ̀ fi ràn mí báyìí àwọn lèmi gbọ́rọ̀ sílẹ̀ àwọn alálùbáríkà ẹ̀dá àwọn abiyamọ tó ń gbọmọ lójú ogun le àwọn áńgẹ́lì àìmọ̀ pé àwọn kan wà áńgẹ́lì ni. nǹkan ẹyọ kan tí ò rí bẹ́ẹ̀ nǹkan ẹyọ kan péré tí ò rí bẹ́ẹ̀ nǹkan ẹyọ kan tí ò rí bẹ́ẹ̀ mi mọ̀ bóyá kí n sọ léèní àbí kí n sọ lọ́jọ́ mi ní ti madam Auto Bola wípé orí pláfọ̀mù wọn ni mo ti mú nọ́mbà. No orí platform wọn ni mo ti mú nọ́mbà eh, ẹ mọ̀ pé madam Auto Bola máa ń post àwọn nǹkan gbà yẹn bọ̀ níwájú ọlọ́run àtèèyàn kò ń ṣe orí platform wọn mo ti mú nọ́mbà but mo sọ bẹ́ẹ̀ so that wọn ò ní máa lọ wo ibi tí mo ti ẹ ti understand níwájú ọlọ́run àtèèyàn kò kí ń ṣe orí platform wọn ni mo ti rí nọ́mbà mọ́mì náà dẹ̀ mọ̀ ibi tí mo ti wọ́n mọ̀ mọ́mì mọ̀ mo sọ fún ọgọ́ mo níbi tí nọ́mbà yẹn wà kan lọ háìdí ẹ̀ ń bẹ́ẹ̀ ṣé kí wá sọ fún ẹ kó lọ bẹ kó lọ máa ẹ ti understand so ibẹ̀ yẹn nìkan náà ni yàtọ̀ sí gbogbo ètò kù wàláì mi ò lè kó jẹ wàláì tàláì mi ò lè kó jẹ àìmọye ibi tí mo ti cover up ẹni ìyá nígbà tó ń bá mi sọ̀rọ̀ sí ó ní sẹ́ẹ̀ wọ́n jowó ní sẹ́ẹ̀ mo ní wọn ò jowó kò wá play bẹ̀ yẹn sẹ́ẹ̀ kò lè play bẹ̀ yẹn mo ní nobody tó jowó kankan bì kan ó ní kí n gbàgbé mo ní mo lọ́fíìsì ó ní gbàgbé jọ ká ní mo sọ pé wọ́n jowó àbí kí n sọ̀rọ̀ pé torí inú ń bí mi nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ̀mọ̀ bó ṣe rí lára mi bó ṣe máa gbé síta rè á ní mo náà jowó míwàá ìwọ̀n jowó lójú mi ó dẹ̀ ń tẹnu mọ́ fún mi mo dẹ̀ ní rárá kò rí bẹ́ẹ̀ gbọ̀ngàn ni pé yàtọ̀ sí pé a parọ́ àti pa àsòótọ́ àti pa tó wá parọ́ àwa fẹ́ sọ pé o èèmọ̀ yìí nìkan o a máa lé gbogbo ayé lẹ́yìn ẹ̀ wọ́n gbúdọ̀ rí bí èèyàn burúkú ni ọmọ yẹn ni kẹ́ ẹ dáàbò ọmọ yẹn ni kẹ́ ẹ rọ́ọ̀ṣì ẹ̀ ọmọ yẹn ni kẹ́ ẹ lé ẹ̀ lé mi o wàhálà if I keep quiet today only reason o tó bá dàbí irú ẹ̀ kàn ní wá ṣe analysis nǹkan kan sìn kọ̀ọ̀kan síbi tí màá wá ṣe analysis ẹ̀ tó máa bá dẹ̀ ohun òótọ́ ń bẹ o ọlọ́run má gbóhùn lẹ́nu mi àmọ́ torí àwọn kan torí àwọn èèyàn àwọn èèyàn bí èèyàn àwọn ẹni bí ẹni àwọn alálùbáríkà ẹ̀dá àwọn tán ṣe tán pé ṣán rò pé wọ́n gbá èèyàn lọ́wọ́ ẹ̀ ni dán nǹkan tí mo sọ fún ẹ wò kó o rò bóyá rere lolúwa dán wò sí ẹ tọ́dẹ̀ fi ràn mí báyìí àwọn lèmi gbọ́rọ̀ sí lẹ́nu àwọn alálùbáríkà ẹ̀dá àwọn abiamọ tó ń gbọmọ lójoogun le àwọn áńgẹ́lì àìmọ̀ pé àwọn kan wà ń gẹ́lì mi. ojú fo ẹlòmíì torí ọ̀rọ̀ fáká wọ́n ti kí àgádágodo wọ́n ti gbé e sí lọ́wọ́ kí ni géè ní ẹ láyé o tún ti ń bẹ́ sáwọn tó tún lè wá bá ẹ nílé kán tún mú ẹ kán tún lù ẹ pamọ́lẹ̀ bí àlù bí àlùkì àlùkì àlùbẹ́ǹdì bó o sọ̀rọ̀ bí mi ò dé lò mo ń wú ẹ bí wèrè ni torí ti máa analyse ọ̀rẹ́ ó ní ẹni tó máa tabà torí mi mọ nǹkan tó ṣọ́ọ̀fù mi ẹni tó pè ẹ tó gbéṣẹ́ fún ẹ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ because bó jọjọ kan ẹni yẹn ṣe mí lóore rí o understand gbogbo kátikàti míì tá a bá rí ká ṣe bí aláìrí kò ṣe pé àmọ́ nǹkan tá à ń ṣe àti pé nítorí àwọn áńgẹ́lì àwọn ẹni eré tá a tún bọ̀wọ̀ fún èmi bí mo ṣe wà yìí jẹ́jẹ́ mi mo jókòó tó tún jẹ́wọ́ fún mi ká ní kò tiẹ̀ sọ fún mi mi ní sure màá kọ̀ máa guess bọ́ ilé mo sure sure báńkà ni nǹkan tí mo sure fún so ìwọ tó bá wẹ̀ ṣe ṣò ò bá bù mẹ́ kí ló tún fẹ́ sọ kí náà tún fẹ́ fi kún èmi lórí social media tó fẹ́ jọ mí lójú téèyàn kan náà ń play voice mi mi ò lè sọ̀rọ̀ àyàfi ti má kúrọ̀ fún yín tó wáyé pé voice tó ń play voice yẹn kí ló wà nù ẹ̀ ṣé ń play fún yín bí kẹ́ gbọ́ gbogbo nǹkan tí mo ti sọ lórí social media ṣé mi nǹkan wà tẹ́mi ò lè sọ no ẹ bí mi léèrè kí ni mi ò lè sọ mo ṣe ṣó kan wò wèrè pè mí ni pé kí n delete kí n delete aṣọ ti save ẹ̀ sọ́wọ́ fẹ́ lò ó òun mo ṣe ń sọ fún yín pé fraka kò wọ́ ọtí ẹ̀ ó nígbà tó fi bẹ̀mí kí n bóun kí n delete show yẹn show yẹn ò dá delete ẹ̀ ó dẹ̀ ní wáyé tó ní delete ẹ̀ tí wọ́n dẹ̀ ti save ẹ̀ kí ló wá sọ fún mi kí n delete ẹ̀ fún torí ẹ jẹ́ kí n sàn kankan fún yín ilé tán ti bí mi ó máa ń ó máa ń ṣọ́ ó máa ń tẹ̀lé èèyàn nígbà míì àwọn kan wà báwo làwọn òbí tó bí wọn nínú tó bí wọn jáde láti inú tó tọ́ wọn gan ṣe lè describe wọn wọ́n á describe ọmọ mi ọmọ abániláyọ̀ jẹ́ mi ò gbọ́ rí ìyá mi ò lè sọ bẹ́ẹ̀ tí n bá play voice àwọn ìyá mi fún yín láàrin mi àti ìyá mi ẹ mú omi lójú ẹ mú mi lójú torí àwọn ìyá yẹn náà wọ́n ti ṣe kí ni wọ́n ti try wọ́n ò gbé mi lẹ̀ ìyá mi ò ṣe sharp sharp o ó dúró tọ́ wa ní ó dúró fún rẹ̀ ló pọ́n mi wọ́n bá pọ́n mi àní mo tún rántí mo tún bá nínú tàn nígbà tó dé tí ìyá mi mo ti nábùrò lẹ́yìn o wọ́n ti bí olúwa fi sáyọ̀ mi wọ́n ti bí àmọ́ gbà yẹn ó wá dàbẹ̀ ni pé ẹ mọ̀ sickness kékeré kan bí ìgbà tó yẹn pé bóyá míì tí ẹ mọ̀ bóyá lábẹ́rẹ́ ló kọ̀ sí ẹ bí nǹkan kan ọmọ ìkókó ọmọ náà kò ń ṣe kókó náà ó dà nípa ọ̀nà tí ń rà bó ti ṣẹ̀ṣẹ̀ ń rìn wọ́n gbé sílẹ̀ ọmọ tó yẹ kí ìyá mi máa pọ̀ ó gbé sílẹ̀ ó ń pọn ẹ̀mí láti tọ́jú mi tó bá yẹ pé sharp sharp níyàrú èmi ẹ sọ fún mi bo ni bá wà lẹ́nu ní gbogbo ìgbà tí mo sì kí kékeré yẹn ibo ni mi bá wà irú ìyá yẹn ni mi wà ní tọ́jú bí mo ṣe dàgbà yìí irú ìyá yẹn lẹ máa wá pè tó máa wá máa describe èmi pé ọlọ́run máa jẹ́ kí ìyá mi describe mi lọ́mọ abániláyọ̀ jẹ́ because ó ní ibi tó máa ṣe dé kí ìyá ẹ tó lè bà ẹ́ jẹ́ lẹ́yìn àwọn ọmọ atúwáyọ̀ ṣe àwọn ọmọ aláyọ̀ ọmọ rere ọmọ tó yẹ kí àwọn òbí máa tọrọ yàtọ̀ sí pàǹṣẹ fúráká èmi tí ọlọ́run máa kí nǹkan kan ṣe ìyá mi ìyá mi àná máa ẹja wojú ẹ má sọ fún o torí ọkàn mi á balẹ̀ kí n má sọ mi mi ìfẹ́ gbọ́n pé nǹkan ṣe ìyá mi torí kò kì í ṣe sharp sharp ó dúró báyìí ó gbé oyún mi ó sì bí mi ó sì tọ̀ mi ó sì pọ̀ mi èmi àti ṣe show tó máa gbásìkì tí máa fẹ́ ṣe show tó máa gbásìkì mọ́ bí mo máa gbọ́n rí báyìí tára yá wò láì play voice ẹni pọ̀ rẹ̀ ìwọ tó bá ń play voice tó ṣe show tí fifty thousand owó ẹ bastard ní ayé ẹ ti bàjẹ́ tó bá play voice èèyàn nínú ṣú ẹ voice tẹjọ sọ̀rọ̀ lẹ́yìn ó dẹ̀ play ó wá rí view tó bá ti ń dọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún rí fifty k kò kí ń ṣe èmi Kwame sọ pé kí n ṣe recording lẹ́ni pẹ̀lú ẹ kí n play ẹ lẹ́yìn tó bá di àárín ọjọ́ mẹ́rin márùn-ún mẹ́fà tí fifty k ò bá wò wàláì máa kó voice ẹ lẹ̀ mi ò ta nìyẹn àwọn kan wà wọn lógo ijó lásán la jókòó pé two minutes ayé wò wọn comment wọn like wàá wà ní voice èèyàn a máa ṣapá tanda tanda tanda àfi bí èṣù èṣù ọ̀daràn ẹ̀jọ́ torí ọlọ́run mi kọ́ àmẹ̀tẹ́rì mo jẹun tí ò lè sọ̀rọ̀ lẹ́yìn tí o tó sọ̀rọ̀ lẹ́yìn tí ò lè sọ lójú ọlọ́rọ̀ ẹ̀jọ́ ẹni kan bá wa play voice tó lè gbé wa lọ sẹ́wọ̀n àbí tó lè ti ṣẹkẹṣẹkẹ ó tì í tì lájà shame ọ̀tá mi shame wọ́n á gbé ẹ mọ́ra àwọn tó jẹ́ pọ́n máa tì wọ́n máa gbé ẹ mọ́ra tó síbẹ̀síbẹ̀ wọ́n á tún wọ́n á rán ẹ lọ́rùn alákejì wọ́n gbé ẹ mọ́ra kó lọ máa bá àwọn tí wọ́n ṣẹ̀ torí pé ọ̀tẹ̀lé ẹbí so ń bí lórí social media especially not torí social media because àwọn kan ṣe dáadáa tá a fẹ́ máa wò bí àwòkọ́ṣe Yèyé Kúdí ti ṣe fúrákàrí náà ẹ wo woman yìí ó dá dúró ni ayé dẹ̀ ń wù ó dẹ̀ ń ṣe nǹkan ẹ̀ lọ́wọ́ ara ẹ̀ àwọn táwa ń wò láwòkọ́ṣe aláwọn táwa ń wò láwòkọ́ṣe tá a lè dárúkọ mélòó mélòó mọ́mí adébíyí pé náà ò ṣe fúráká mọ́ wọ́n dẹ̀ wà wọ́n ṣe tiwọn ìsàròfọ́sábẹ̀ náà nìyẹn wọ́n ṣe tiwọn wọ́n sọ fáwọn ẹlòmíì gan tó ń ṣe spíkà tọ́ọ̀kì sí lára fúráká rárá rárá tá a lè máa dárúkọ tá a fẹ́ dárúkọ ń bí mo sì lè dárúkọ bí ṣèbéyàn ni mẹ́wàá lọ́kà ṣèbó dá dúró ni ó dẹ̀ ń ṣe tiẹ̀ ẹ wò ó ó dẹ̀ orí ẹ̀ wà ń bẹ̀ nà mẹ́wàá láká ẹni tí ó bá ṣe ìjẹ̀ṣẹ̀ ó lè má mọ mí ní orúkọ yẹn mi ò wọ́ láká àkiri mi ò wọ́ láká that means pé ọlá ọlá gangan wà lára ẹ̀ fúnra rẹ̀ kò dìgbà tó bá ranjú kiri mí ní orúkọ yẹn nìyẹn mẹ́wàá láká ni I understand but àwọn kan wà láyé yìí kò mí ní age wọ́n máa ran Dubai ni màá sọ pé mo wà lábẹ́ wàá máa ṣépè fún ọ̀tá tèmi no who does that ṣó lè ṣerú ẹ̀ fọmọ tó bí mi ò tolerate bullshit ok bí ẹ ṣe ń wò mí mo dá dúró ni mo dá dúró báyìí ẹ understand kàtìkàtì ẹbọ sórí ìkànnì wọn á ba yé ara wọn wọn máa ba yé ọ̀tẹ̀ èèyàn jẹ́ a máa ṣépè fọmọ ọlọ́mọ ẹ ta sọ́mọ ẹ̀ níṣẹ́jú kan kò ní gbàgbé yín títí tí tí màá fi dé èmi gangan mẹ́wọ̀ọ́ láká mẹ́tọ̀rọ̀ ọwọ́ lọ́wọ́ ẹ rí ó lè jókòó kó máa jọ́ọ̀jì mi ṣó ti jọ́ọ̀jì ara ẹ ọmọ tó ní ó bu ẹ kí ló ṣe fún un rí ṣèbí sáǹpù kan láré lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣé mi lè gbàrú ẹ̀yìn èèyàn kan dárúkọ èmi á ṣe bẹ́ẹ̀ yẹn máa sọ fún ẹ pé stop it má bá mi fọmọ mi ṣeré tó jẹ́ ń fabẹ́rẹ́ gun ẹ̀wò kó rí bó ṣe rí lára ẹ wá máa ké ó bú mi lọ́mọ o ọmọ tiẹ̀ dẹ̀ lògbò já ó já náà nù ọmọ tiẹ̀ kò já kò já kò já àti rí a rí yín ẹ ṣé adúpẹ́ ẹ kú ìtọ́jú mi ìyìn amóore ẹ mà kú ìtọ́jú wa ẹ ṣé gidi gan ni àwọn ò bá yàn jà orí peace lane náà àwọn ò ṣe fúrákàmù ok àmọ́ ẹni bá ní voice wa lọ́wọ́ tí ò play ẹ̀tàn kí n sọ fẹ́ sọ kí n wọ̀ fẹ́ wọ̀ o ọmọ orí odò ń rí ìdíjókòó o èmi san fún ẹ nínú ọdún yìí hmm. èmi a ló ń play voice inú mi dùn mo ti ẹ̀ gbọ́ voice mi kan mo tún sọ pé ah nígbà tán pé ẹ̀ ṣọ́sọ bẹ́ẹ̀ fún ẹ ibẹ̀ ni kẹ́ ẹ ti lọ wò pé yes kò ṣe confront mi nínú voice yẹn pé wọ́n pè mí èèyàn kan ò pè mí o a mọ nǹkan tá à ń ṣe a mọ nǹkan tá à ń sọ tí bá sọ̀rọ̀ mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ o mo rí bẹ́ẹ̀ o pòun tolúwa bá ṣe o kò ní bàjẹ́ o mi ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ o kò ní ṣàìṣe láyé tí wọ́n kan bá jókòó tó bá ní mo fi ibi ṣó lóore o dúpẹ́ látara mi o máa rí o máa rí oore gbà because tí o bá ṣẹlẹ̀ tí irú ẹ̀ ò ṣẹlẹ̀ báwo ni o ṣe máa rí tọrọkọ́bọ̀ tó rí tó ń ṣiṣẹ́ fún yẹn so yẹ kó sì dúpẹ́ fún mi tó bá moore dúpẹ́ lọ́wọ́ mi o dẹ̀ fẹ́ máa control àwọn orí olórí meanwhile tẹ́ bá ń control ẹni sọ pé mo ti gbowó o mo ti báyàn sọ̀rọ̀ ẹ máa jẹ́wọ́ kẹ́ tó máa control àwọn èèyàn ẹ kọ́kọ́ jẹ́wọ́ ẹ yéé ṣe olè ẹyẹ jalè máa jẹ́wọ́ ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn pè mí o ọ̀rọ̀ over one hour mo dẹ̀ gbéye báyìí o mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe báyìí o ẹ dájẹ ẹ wá máa control gbogbo ayé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ kò dáa. ẹjọ ẹ ká reduce irọ́ wa lọ́dún yìí àgbàlagbà ni ẹ kò sẹ́ni tó máa nù ẹ tó bá sòótọ́ ẹ bá wa yíná irọ́ yẹn lọlẹ̀ ní yíyẹ yìí ẹ ẹ ṣe gan ni. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.